بسم الله الرحمن الرحيم صلوات ربي وسلامه على أشرف الأنبياء نبي العظيم الأمين الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فيا المشاهدون الكرام الأبرار الأخيار السلام عليكم ورحمة الله تعالى وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba àná ọba òní ọba ọ̀la ọba gbogbo ìgbà ọba títí láéláé ọba tí ń bẹ nígbà tí nǹkan kan ò máa bẹ ọba tí tún ń bẹ pẹ̀lú agbára rẹ̀ tí ń bẹ pẹ̀lú gbígbọ́gbọ́n rẹ̀ tí ń bẹ pẹ̀lú kíkàǹkà rẹ̀ nígbà tí gbogbo tí ń bẹ ń bẹ òun náà ni ó máa bẹ nínú ọlá rẹ̀ lẹ́ẹ̀ni ní ṣípò padà nígbà tí gbogbo nǹkan ò ní sí má ọba náà lọ́ba tí adúpẹ́ fún jama ìkẹ́ ọlọ́run ọba nì ọlá rẹ̀ ìbùkún rẹ̀ kó máa bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àtòun àti gbogbo àwọn aráalé rẹ̀ àti gbogbo àwọn ìyàwó rẹ̀ àwọn ọmọ rẹ̀ àwọn ẹbí rẹ̀ àwọn sàhábà lápapọ̀ ọlọ́run dákun bá wa kẹ́ wọn ọlọ́nba àṣẹlẹ́kùn ìkẹ́ ṣègẹ̀ fún gbogbo wọn lápapọ̀ látara bẹ́ẹ̀ àtọ̀rọ̀ ìkẹ́ ọlọ́wọ́n bá ní ìkẹ́ ọlọ́wọ́n bá ní fún gbogbo àwọn tí wọ́n jẹ́ àrólé ànábì wa Muhammad lórí ilẹ̀ nígbà tí ànábì ò sí mọ́ gbogbo àwọn tí wọ́n yan ìlànà ànábì láàyò tí wọ́n sì gbéṣẹ́ àsíyà ànábì lọ́wọ́ ní gbogbo àsìkò ayé wọn títí wọ́n fi padà sọ́dọ̀ ọlọ́wọ́n bá wọn gbogbo orú wọn bẹ́ẹ̀ ọlọ́run bá ṣàlékún ìkẹ́ fún wọn ọlọ́nba àṣẹlẹ́kùn igi wọn ọlọ́nba àgbàbọ̀ wọn bàbá wa tó ṣe pé òdú ni wọ́n ní orílẹ̀-èdè tá a wà yìí tí wọ́n jíṣẹ́ bẹ́ẹ̀ ní gbogbo kàràkàrà orílẹ̀-èdè tá a wà yìí tí wọ́n tún jẹ́ ọ̀rẹ́ ògbónágbòǹgbò àfáàgbà ní orílẹ̀-èdè nàìjíríà àwọn náà ni bàbá wa ṣètò sani lẹ́rọ̀ ọlọ́ndàkùn bá àṣẹlẹ́kùn ìkẹ́ fún wọn bá àṣẹlẹ́kùn ìgẹ̀ fún wọn bá àṣẹlẹ́kùn ìyọnu rẹ̀ fún wọn àtàwọn àtọ̀rẹ́ wọn alẹ́ aláàmà Shehu Adam Abdullahi Al-Alori ọlọ́mọba kí àwọn náà bá gẹ̀ wọ́n àti bàbá wa Muhammad Kamaluddin Al-Adabi ọlọ́ndàkùn bá ṣẹlẹ́kùn yọ́nú rẹ̀ fún wa bá ṣẹlẹ́kùn ìkẹ́ rẹ̀ lọ fún àti gbogbo àwọn ẹni tí wọ́n jọ wọn rú wọn bẹ́ẹ̀ tí wọ́n ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ ọlọ́wọ́n ọba àti gbogbo àwọn ẹni rè lápapọ̀ tá a mà tí wọ́n jẹ́ ẹni tiwa náà tí wọ́n ti bẹ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba àdáhùn pọ̀kẹ́ o Muhammad sallallahu alayhi wa sallam bákan náà gbogbo àwọn tí wọ́n wá jẹ́ ọlọ́run dákun bá dì wọ́n mú àwọn ni wọ́n di ilé àwọn ẹni rere mú pẹ̀lú iṣẹ́ tí wọ́n tí wọ́n bá lọ́wọ́ àwọn bàbá táwọn náà dúró ṣinṣin láti máa jíṣẹ́ náà lọ ọlọ́run dákun bá dúró tí wọ́n bá pẹ̀lú wọn látòrí mùdírù wa dr ustaz dr abdulhamid ṣètò sani aláwọ ọlọ́run bá pẹ̀lú wọn ọlọ́run bá kún wọn bákan náà amidu dr abdulrahim ṣètò sani ọlọ́run bá kún wọn bá pẹ̀lú wọn ọlọ́mọ fi wọ́n lẹ̀ láyà àti gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ àbánà lọ́kùnrin wọn lóbìnrin wọn ọlọ́mọba dó tí wọ́n bá pẹ̀lú wọn bákan náà àtọrọ fún gbogbo àwọn tí wọ́n jẹ́ alámòjútó iléeṣẹ́ tí a wà ń bẹ̀ yìí látòrí managing director látòrí manager àgbà lórí gbogbo àwọn sọ̀ǹgbẹ̀sọ̀ǹgbẹ̀ tí wọ́n di àyè mú ọlọ́ndàkùnbà dó ti yín o ọlọ́mọba pẹ̀lú yín o ọlọ́mọba kò yín o lára dáadáa tí àwọn òbí ti yín náà gbélé ayé ṣe òun náà lẹ́yìn náà dì mú ṣe lọ yìí ọlọ́run dákun má nù ràn yín ṣe mọ́ láéláé ọba tí máa ń gbà fún ni tí máa ń kún ni ọlọ́run bá gbà fún yín ọlọ́run bá kún yín bá pẹ̀lú yín àti gbogbo àwa àfáàní àti a máa ń wá sí àyè yìí tá a máa ń ṣàwọn èèyàn láǹfààní pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba lóòrèkóòrè ọlọ́run àwa tá ń bẹ́ńtò sí àtàwọn ará Muhammad sallallahu alayhi wa sallam gbogbo wa náà tí à ń gbọ́rọ̀ ọlọ́run ọba tí a yan àyè láàyò láti lè máa fi kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba lóòrèkóòrè lọ́kùnrin wa lóbìnrin wa nílé lóko ọlọ́run dákúnbá àdó ti wá o ọlọ́run bá pẹ̀lú wa o ọlọ́run ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run àlékún arísìkí ọlọ́mọṣẹ́lá fi jìnkẹ́ nìkankan wa ọlọ́lùbáríkà kùránì mubin. àpẹ̀lú yọ̀ǹda ọlọ́run bá ní òní ohun tí a máa fi bára wa sọ̀rọ̀ òun náà ni àkórí ọ̀rọ̀ tí ń sọ báyìí pé sohbatu alfasida lil aulad khataruha wa atharuha ìṣe ẹ̀ṣà ọ̀rẹ́ àbí alábàṣepọ̀ tí ò dáa alábàṣepọ̀ tó jẹ́ ti aburú tó jẹ́ ti àìda fún àwọn ọmọ wa kí ni àwọn ewu tí ń bẹ ń bẹ bákan náà kí ni àwọn ipa tírú bẹ́ẹ̀ máa ń là sínú ìgbésí ayé irú ọmọ bẹ́ẹ̀ ọmọ tó bá ṣàṣàyàn alábàárìn tí ó dáa pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kan ni tí gbogbo òbí tí a gbọ́dọ̀ jẹ́ kó múmú lẹ́mìí wa ọ̀rọ̀ kan ni tí gbogbo ọ̀dọ́ tá gbọ́dọ̀ pàtàkì tá gbọ́dọ̀ wòye sí nítorí pé iṣẹ́ òní yóò máa di ìtàn ní ọ̀la ìtàn tọ́lá sì ní òun náà ni ó mọ bí ìdùnnú ọ̀la àbí ìbànújẹ́ ọ̀la abẹ́lẹ́ ọ̀nba nínú kẹrẹ̀ kó ṣe wá lẹ́ni tí yóò ti òní gbin èso dáadáa lẹ̀ fún ọ̀la wa débi pé tó bá di ọjọ́ ọ̀la a lè máa késo ìdùnnú a ní késo ìbànújẹ́ ẹni tí ó jẹ́ kíru bẹ́ẹ̀ kádùá bẹ́ẹ̀ gbà òun náà ni kí ẹ ṣiṣẹ́ tọ́ nítorí pé lárúbáwá bọ̀ wọ́n ní pé asóòbátòlùfáà sídá ìyá madarratid dunya madaratul hayati fi dunya n ti jẹ́ silbatul fasida òun náà ni ipe ìṣẹ̀ṣà ọ̀rẹ́ burúkú ọ̀rẹ́ tí ò da àbí alábàárìn burúkú alábàárìn tí ò da tó ṣe pé kò sí nǹkan méjì tí ó máa pèèyàn lọ sí díẹ̀ kọjá ìbàjẹ́ kò sí nǹkan méjì tí ó máa pèèyàn lọ sí díẹ̀ kọjá aburú irú alábàárìn bẹ́ẹ̀ àbí irú alábàáṣe bẹ́ẹ̀ irú kò sí méjì tí ó máa júwe nínú ìgbésí ayé àbí tí ó irú kò sírú là tí ó máa kọ sínú ìgbésí ayé èèyàn kọjá ìnira àbí aburú bákan náà yóò tún máa jẹ́ wàzáàdù wàzáàdùn lèlìjàhìm bẹ́ẹ̀ sì ni bàbá lu ayé bírúfẹ́ ni bẹ́ẹ̀ tó bá lu ayé fáfáfáfáfá á pẹ̀rú òun fúnra ara rẹ̀ ló ti pèsè ààyè kan lẹ̀ fúnra ara rẹ̀ nínú náà nínú ìnira náà nígbà tó ṣe pé ayé ẹ̀ náà ìnira ló fi lò ó nígbà tí ó bá àpadàbọ̀ sí rẹ̀ náà yóò tún máa jẹ́ ìnira kí ni tó fà á òun náà ni wípé ó ṣe ẹ̀ṣà alábàárìn tí ò dáa báwo là á ti wá rí alábàárìn tí ò dáa ọ̀pọ̀lọpọ̀ ààyè là á ti rí yálà nílé ẹ̀kọ́ èyíkéyìí ìlànà ìkẹ́kọ̀ọ́ ìbáà jẹ́ léèwé ìbáà jẹ́ léèkéwú ìkọ́ṣẹ́ ìbáàjẹ́ lọ́dọ̀ ọkùnrin ìbáàjẹ́ látọ̀dọ̀ obìnrin nílẹ̀ tó mọ́ lónìí kò síbi tíru bẹ́ẹ̀ ò sí nítorí pé lọ́nà bá ti jẹ́ kó yọ pé zuhara alfasadu fil barri wal bahar bima kasabat aidi nas ìbàjẹ́ gbajúgbajà àìdá ó kálíkákó nílẹ̀ tó mọ́ lónìí látàrí ìtí ń tẹ̀mí ọmọ ènìyàn jáde níṣẹ́ ní ti ń tọwọ́ ọmọnìyàn jáde níwà àbí níṣe ló jẹ́ sí pé kò síbi tá a ti lè ṣalábàápàdé ọ̀rẹ́ tí ò dáa in tó wá pàtàkì ni fún gbogbo òbí gbogbo tọmọtọmọ láti wòye sí irú ọ̀rẹ́ tí ò dáa wo lọ́mọ òun ń bá rìn nítorí pé ńgbà tí in tí ò jẹ́ kó bímọ ipò rẹ̀ òun ó ti ń bẹ́ni tí ò dáa rìn ẹni tó ṣe pé ìròrí tiẹ̀ àbílànà gbèsè ayé tiẹ̀ ó yàtọ̀ sí ẹ̀kọ́ tí àwọn ń kọ́ mọ́ àbí yàtọ̀ sí rírè ìlànà táwọn ń gbà rí ọmọ àwọn tí wọ́n bá ti ń bárúfẹ́ ẹni bẹ́ẹ̀ rìn ọmọ ni yóò máa mú nínú wà tóun náà ń wò fún àpẹẹrẹ ọmọ tí ì jalè àbí tí ì fẹ́wọ́ bíi pé kó lọ sídìí ṣàsùn kó lọ mẹ́ran àbí kó lọ mẹ́ja lẹ́yìn òbí àbí kó lọ síbi pọ́ọ̀sì owó kó lọ mú owó lẹ́yìn òbí ọmọ tí ì ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tó bá ti bẹ̀rẹ̀ sí í ṣe bẹ́ẹ̀ òbí gbọ́dọ̀ tètè mọ̀ wípé ọmọ ní ti ń bẹ ó ti ń rìn ní agbọ́nrin kan tó yàtọ̀ sí agbọ́nrin táwọn ń gbà á tọ̀ nígbà náà wọ́n gbọ́dọ̀ degiri kó wo irú àwọn wo ni wọ́n jọ máa ń bára wọn sọ̀rọ̀ yálà látòrí fóònù ńgbà tó bá ń bẹ nílé kán mọ́ fi ma lórí pé wọ́n ń wo ìṣesí ẹ̀ lórí fóònù nípa ọ̀rọ̀ tí ń sọ nílé kí wọ́n tún ta gẹ̀rẹ̀sẹ̀ kí wọ́n lọ sílé ìwé àbí kí wọ́n lọ sílé kéw kí wọ́n lọ béèrè irú àwọn èèyàn oníbárìn. ọmọ tó ṣe yí pé bómi bá ń bá sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kì í wojú òbí ó ti di wípé bẹ́ẹ̀ bá ń bá sọ̀rọ̀ gógóró orí imú ibà yìí ni ó máa wò irú ọmọ bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ tètè fura wípé ó ti bẹ̀rẹ̀ sí báwọn kan àbó ti bẹ̀rẹ̀ sí kẹ́kọ̀ọ́ kan ó ti ń bẹ nínú agbọ́nrin kan nítorí pé ibi tọ́mọ ìdè yẹn bá ń rìn sí àbí ibi tọ́mọ ìdè yẹn bá ń jẹ sí á máa lapa nínú orú ìwà tí ó máa wù ọ̀nà méjì là máa ń gbà wá ìwà tí bá ń bẹ lọ́wọ́ ọmọ èdè èèyàn a máa ń wá sí ọ̀dọ̀ àwọn òbí tóbi ọ̀nà kejì náà ni ele àkọ́kọ́ la máa ń pè ní janibul wirasi àmọ́ eléyìí ni yorùbá máa ń pè ní àjẹbí in tó bá lọ́dọ̀ àwọn òbí tó bí tó mú lára wọn yálà ó mú lára àyà àbó mú lára bàbá ṣèbẹ́jẹ̀ wọn náà lóró pọ̀ la fi bí wá sáyé tàbí ìwà tọmọ ìdẹ́yẹn máa ń wù tá a bá wá àbí tá a bá rí lára àwọn tó tara wọn wá sáyé lára àwọn òbí rẹ̀ á rí síbi bo ni agbègbè wo ní rìn sí agbègbè wo ní ń gbé agbègbè wo ní ti ń ṣẹ̀mí eléyìí là ń pè ní janibul bi'i janibul bi'i yìí lọ́dọ̀ àwọn ní psychology lọ́dọ̀ àwọn onímọ̀ ìjìnlẹ̀ àwọn sọ wípé òun gan-an ló kó ọ̀pọ̀lọpọ̀ nípa irú ìwà tọmọ ìdíyàn máa ń wù òun ló pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ń bẹ ìyẹn ni pé agbègbè tá a ti tó ọmọ ìmọ̀ ń lapa nínú àlámọ̀rí ọmọ púpọ̀ yóò lapa nínú ìwàwó lọmọ yẹn mọ̀ wù yóò lapa nínú làákàyè ọmọ yẹn yóò lapa nínú ìṣesí ọmọ yẹn yóò lapa nínú gbogbo ìṣesí ẹ̀ yálà bó ṣe máa ń wo nǹkan àbí bó ṣe máa ń rí nǹkan àbí bó ṣe máa ń gbọ́ nǹkan àbí bó ṣe máa ń sọ̀rọ̀ àbí bó ṣe máa ń rorí. agbègbè tá a ti bí ọmọ a máa lapa bẹ́ẹ̀ lára ọmọ ló fi jẹ́ sí pé òun ní máa ń kú ọ̀pọ̀lọpọ̀ nínú ìwà tọmọ ìdílé yẹn máa ń wù òun ní máa ń tọ́ka ọ̀pọ̀lọpọ̀ ń bẹ̀ nígbà tí wọ́n fẹ́ júwe ní ti ń jẹ́ agbègbè fún wa wọ́n ṣàlàyé pé ní ti ń jẹ́ bí à ó tayọ pé fún báyìí lọ́mọ ní ń gbé ṣáárín báyìí ní ń gbé àbílù báyìí ní ń gbé ó tayọ bẹ́ẹ̀ ipe kòtònú ń báyìí ni láti tọ́ láti rè kò kò kò pín síbi pé ìlú báyìí ìlú tá a ti bí náà ni agbègbè ẹ̀ irọ́ èyí tó súnmọ́ jù ní agbègbè tó súnmọ́ ọmọ jù ní agbègbè òun náà ni ọ̀rẹ́ tó bá ń bá rìn jama'atu rifaq irú irú irú àwọn irú ọ̀wọ̀wọ̀ irú àbí irú agbówó láti máa ń bá agbóta tí ń bọ́mọ yẹn òun náà ni bí ààrẹ̀ náà sì ní ó lapa púpọ̀ jù nínú ìṣesí ẹ̀ tó bá ṣe pé agbo tí ò dáa ni agbọ́dọ̀ tètè yà mọ̀ yìí pé àfikà tètè mú kúrò ń bẹ̀ nítorí pé àìdá tí ń bẹ nínú agbo yẹn náà ni ó lapa pátá nínú gbogbo wà nínú gbogbo ìṣesí bẹ́ẹ̀ sì ni olóyìnbó máa ń sọ yìí pé the attitude always determine the altitude in life attitude of a man determine his altitude in life ni pé ìwọ ọmọnìyàn ìṣesí ọmọnìyàn náà ni ó júwe báwo lọmọnìyàn ó ṣe ga sí láyé làwọn àgbàlagbà fi máa ń sọ fún wọn wípé bọ́mọ bá ṣe mà wá wù sí bọ́mọ bá ṣe mà wá wù sí náà ni ó ṣe tọ́ náà ni ó tọ́ka báwo ni ó ṣe báwo ni ó ṣe rí láyé bí wọ́n ọmọ bá jẹ́wà tí ò dáa tó burú bí àlùbọ́sà tó ti jẹrà gbogbo aná lámẹ́ pé òórùn ta tí gbogbo ẹ̀dẹ́ yẹn kórira láyé bí àlùbọ́sà tó ti ra òsì bí wọ́n ọmọ nìyẹn bá wá rí bẹ́ẹ̀ á jásí pẹ̀lú ọmọ nì ìwọ ẹ̀yẹn ó ti júwe báwo ni ó ti rí láyé nítorí náà irú ọ̀rẹ́ tí ò bá dáa tọ́mọ bá ń bá rìn náà ni ó tọ́ka báwo ni ìgbésẹ̀ ọmọ nì báwo ni gíga rẹ̀ báwo ni ipò rẹ̀ láyé báwo ni ó ṣe rí. ọlọ́run ọba àlékeọlá ìwà ń ṣàlàyé fún wa nítorí pé ẹ̀sìn wa gbogbo ìgbà ní máa ń sọ fún wa nípa ìpele ayé wa a gbọ́dọ̀ mójútó dáadáa nítorí pélé ayé yìí náà ní ojú báwo ni àwòrán ọ̀run wa ó ti rí ìmọ̀ wa ń ta wá lólobó nípa ayé àti ọ̀run ní gbogbo ìgbà ní gbogbo àsìkò yóò mọ júwe fún wa nípa ayé àti ọ̀run ọlọ́run ọba alekeola ń ṣàlàyé fún wa láàyè kan nínú suratul furqan nípa àwọn ẹ̀dẹ́ èèyàn kan tó ṣe wípé kò sí méjì táwọn fi lo ìgbésí ayé wọn kọjá lórí àìdáa ọlọ́run bá sì ti ṣàlàyé fún wa ṣáájú nínú súrọ́tù Maida nígbà tí ń ṣàlàyé fún ẹ pé báwo ni irú báwo ni àjọṣepọ̀ wa ṣe gbọ́dọ̀ rí irú ìkúnilọ́wọ́ la gbọ́dọ̀ kúnra lọ́wọ́ lórí rẹ̀ báwo la ṣe gbọ́dọ̀ kúnra lọ́wọ́ ó ní ká kúnra lọ́wọ́ lórí dáadáa wa ta'awanu 'alal birri wattaqwa ẹ gbọ́dọ̀ kúnra yín lọ́wọ́ lórí dáadáa lórí rere pẹ̀lú payọ̀ ọlọ́wọ́n ọba ó wá sọ dàkejì fún wa pé wala ta'awanu alal ismi alal ismi wal udwan ó wá ní pé kama má kúnra wa ká jìnnà ká kama jẹ́ olùkúnrin ẹni lọ́wọ́ lórí àìdá o ká má ẹni lọ́wọ́ lórí ìtayọ ààlà o. àwọn tí kò wá sí béèyàn ṣe ní ọ̀rẹ́ tí ò dáa kò sí béèyàn ṣe ṣe ẹ̀ṣà ọ̀rẹ́ tí ò dáa àbí aláfọ̀rọ̀dùn tí ò dáa àbí aláfọ̀rọ̀lọ̀ tí ò dáa àbálábárìn tí ò dáa kò sí bá ṣe ṣẹ̀ṣàrú bẹ́ẹ̀ àyàfi kó já sí wípé àìdá náà ni wọ́n mọ̀ gbara wọn níyànjú àìdá náà ni wọ́n mọ̀ gbara ni wọ́n mọ̀ pera wọn sí aláwọn bá ti sọ pé ká jìnnà sí nítorí pé nǹkan kan ò ní jẹ́ ààbọ̀ fún àìdá kọjá àìdá. nǹkan kan ò ní jẹ́ ààbọ̀ fún àìdá kọjá àìdá kọjá aburú ọmọ èdè yẹn fi wá gbọ́dọ̀ jìnnà sí irú bẹ́ẹ̀ nígbà tí òbí bá ti rí pé ọmọ òun tó bá ti ń rìn ní agbo tí ò da ọ gbọ́dọ̀ mọ̀ yín pé ọmọ yẹn ó ti àkíyèsí ńlá nítorí pé ó léwu nítorí pé ó léwu nítorí pé ọmọ tó lọ yan ọ̀rẹ́ tí ń mugbó òun náà padà mugbó ọmọ tí tó lọ yan ọ̀rẹ́ ọlọ́ṣà àti àti ṣòfò ẹ̀mí kò ní jámọ̀ kankan lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ sì ni ìpẹ̀mí ládàánù àbí ìṣẹ̀mí lófò nínú tọ́lọ́wọ́n ọba kórìíra jù nínú òfin ló fi gbófin rẹ̀ lẹ̀ nínú ètò ayé nítọ́lọ́run bá kórìíra jù ló wà ká máa tẹ̀jẹ́ lẹ̀ ẹni tó bá lọ mú ọ̀rẹ́ ọlọ́ṣà àti tẹ̀jẹ́ lẹ̀ ò ní jẹ́ nǹkan kan lójú ẹ̀ nítorí pé ọ̀rẹ́ tó yàn yẹn yóò jẹ́ kí ẹ̀mí tiẹ̀ náà yí yóò jẹ́ kí ojú tiẹ̀ náà kó gbẹ bójú bá ti wá gbẹ kò ní sí tìjú lára ewu tó wà ń bẹ nìyẹn ọmọ bẹ́ẹ̀ ò ní ní tìjú bẹ́ẹ̀ sì ni bọ́mọ ọba ti ní bọ́mọ ọba ti wá nítìjú oore ti dáadáa àti ro kan dáadáa lára ọmọ bẹ́ẹ̀ ó di tó dẹtíkẹ́ ó ti di tó ṣòro láti rí nítorí pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam ti jẹ́ kó yẹ wá pé alhayawu khayru kullu gbogbo ohun tí ń jẹ́ oore ló parí sára kíyàn nítìjú pàápín oore tí ó ń bẹ lára ìtìjú nítorí pé ẹni tó bá ní tìjú ní wọ́n mọ̀ yìí pé àyè sọ̀rọ̀kọ̀rọ̀ láàrin àwùjọ àwọn èèyàn ẹni tó bá ní tìjú ní wọ́n mọ̀ yìí pé àyè wúwòkuwò ẹni tó bá ní tìjú ní wọ́n mọ̀ yìí pé èèyàn ń finú fẹ́ èèyàn ń dunnú lórí àìda èèyàn ń dunnú èèyàn ń ṣèyànràn pẹ̀lú bàjẹ́ ṣùgbọ́n owó bẹ́ẹ̀ ló ti wá pọ̀ lórí ilẹ̀ ló ti pọ̀ ládùúgbò ló ti pọ̀ ní gbogbo ìletò káàkiri báyìí in táwọn èèyàn mi ń ṣe ìyanràn tí mi ń ṣe fáàrí lónìí òun náà nìbàjẹ́ ti wáyé ṣàṣàyàn ọ̀rẹ́ burúkú ọ̀rẹ́ tí ò da á jẹ́ pé ìbàjẹ́ ni wọ́n máa fi ṣe ni wọ́n máa fi jagbà láàrin ara wọn wọn náà wọn ṣe ọ̀dọ́ wọn náà wọn ṣe fàájì wọn náà ń ṣayé irú ayé bẹ́ẹ̀ ayé tí ò da ni irú ayé bẹ́ẹ̀ ayé jakujaku ni irú ayé bẹ́ẹ̀ ayé ni súnà ti fífi ń gbérú àwọn ètò báyìí wá fún wa láti máa fi dá wa lẹ́kọ̀ọ́ láti máa fi pè wá sákèésí àsìkò ọlídé la wà yìí táwọn ọmọ wa ń bẹ́lẹ̀ pẹ̀lú wa àsìkò tá a lè fi wòye sí ìrìn ẹsẹ̀ wọn lélẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí la jẹ́ òṣìṣẹ́ ìjọba ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí la jẹ́ òṣìṣẹ́ tó jẹ́ páládàáni ni ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí la jẹ́ olùṣèrìn àjò káàkiri látàrí látàrí káràkátà ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ajóníṣòwò gbogbo ilé ìtaka sílẹ̀ yìí kò jẹ́ ká ní àǹfààní láti lámójútó àwọn ọmọ ní lọ́pọ̀lọpọ̀ àsìkò lọ́pọ̀lọpọ̀ ọgbà nítorí pé wọ́n lọ léèwé àbí wọ́n lọ léèkéw àbí wọ́n lọ kọ́ṣẹ́ ṣùgbọ́n ní ìsinmi báyìí àwọn ọmọ léèwé ń bẹ wọ́n ń bẹ ní ọlídé ń bẹ nínú ìsinmi. bákan náà àwọn ọmọ léèkéw láàyè bòmíì àwọn náà ń bẹ nínú ìsinmi àsìkò tá a gbọ́dọ̀ mójútó wọn dáadáa lélẹ̀ ká wo orú ọ̀rọ̀ ọ̀rọ̀ ló ń jáde lẹ́nu wọn báwo ni ẹsẹ̀ wọn ṣe rí báwo ni múra wọn ṣe rí yálà lọ́kùnrin àtobìnrin nítorí ńgbà tọmọ ọkùnrin tó bá ti ń nífẹ̀ẹ́ láti máa lò nínú ẹ̀ṣọ́ tóbìnrin ká ti mọ̀ yín pé ó ti ń darapọ̀ pẹ̀lú àwọn àwọn ìjọ kan àwọn àwọn àwọn àwọn àwọn ọ̀rẹ́ kan tí ó sì dáa tó jẹ́ pé ìjọ tí ò dá ni tó jẹ́ pé àwọn ọ̀rẹ́ tí ò dá ni. èyí tó máa ń ṣe nì ó léwu fún dáadáa ọjọ́ iwájú rẹ̀. àbọ̀mọ obìnrin ni ìgbà tọmọ obìnrin bá ti ń sọ̀rọ̀ tó bá ti nífẹ̀ẹ́ láti máa sọ̀rọ̀ bí ọkùnrin. tó bá ti ń jẹ́ abẹ́bẹ́ òbí gbọ́dọ̀ máa tẹ̀ wálẹ̀ ẹ gbọ́dọ̀ máa fokùn ẹ̀ wálẹ̀ ẹ gbọ́dọ̀ máa dẹ̀ ẹ gbọ́dọ̀ máa rè ẹ gbọ́dọ̀ máa tọ́ ẹ gbọ́dọ̀ máa bá sọ̀rọ̀ lóòrèkóòrè àbó bá nífẹ̀ẹ́ láti máa ṣe láti máa ṣe láti máa láti máa ṣe àríyá àbí bá nífẹ̀ẹ́ jù láti máa ṣe láti máa ṣe jọgbọ̀n ẹ gbọ́dọ̀ kíyèsí pẹ̀lú àwọn wo ló ń bá rìn àti gbogbo ohun tí ò dá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí pé ó léwu fún ọjọ́ ọ̀lọ́mọ yẹn àtọkùnrin ó léwu àtobìnrin ó léwu kódà tó ewu tóbìnrin jù tọkùnrin lọ nítorí pé òun ni ó jẹ ní ó jókòó gẹ́gẹ́ bí ìyá ṣé ó rẹ́dí láti farabalẹ̀ láti tolé ọkọ rẹ̀ látara bẹ́ẹ̀ ìfarabalẹ̀ rẹ̀ láti tonúlé ọkọ rẹ̀ náà ni ó fún láǹfààní láti lè mójútó àwọn ọmọ tóbi fọ́kọ ìfarabalẹ̀ rẹ̀ náà ni ó jẹ́ kó lè mọ̀ pé báyìí láyé ṣe sẹ́bí ẹbí ẹbí tiẹ̀ lákọ̀ọ́kọ́ àtẹ̀bí àwọn ọkọ àtàwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀kọ́ Islam lélẹ̀ ló fi já sí pé ńgbà tí ọ̀rẹ́ bá ti tọmọ bá ti tọmọ bá ti yọ ọ̀rẹ́ tí ò da ńgbà tí ọ̀rẹ́ ò bá ti da tọmọ bá sì ń ba rìn òun náà kaṣẹ tí ò da àṣàkáṣà wa lélẹ́yìí àṣà burúkú lélẹ́yìí ń máa ń kó parun bá ọmọ ni. ń máa ń kó parun bá ìgbésí ayé ọmọ òní ọmọ àtọ̀lá ọmọ ọlọ́run ọba àlékè ọlá wọn jẹ́ kó yé wa nípa wípé àwọn ẹni yòówù tó bá lulẹ̀ ayé tí yóò yàn rẹ dáadáa tó lọ yàn rẹ burúkú irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tó bá di ọjọ́ tí gbogbo kówó padà pàdé láti lọ jábọ̀ níta agbáyé ṣe irú èèyàn bẹ́ẹ̀ yóò kábàámà lọ́lọ́mọ fi ń pa wá láṣẹ láàyè kan inú suratul inú suratul inú suratul inú suratul Luqman ipe wattabi' sabila man anaba ilayya nínú àwọn inú àwọn àsọọ́lẹ̀ tí Ànábì Luqman alayhi salam tí ó sọ fún ọmọ rẹ̀ ńgbà tí ń kọ́ lẹ́kọ̀ọ́ tí ń kọ́ lẹ́kọ̀ọ́ tí ń kọ́ lẹ́kọ̀ọ́ nígbà pé ìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ̀ ìwà ọmọlúwàbí dọwọ́ rẹ̀ ìgbà fọlọ́run bá dọwọ́ rẹ̀ mímọ́ Ọlọ́run bá dọwọ́ rẹ̀ mímọ́ dídì wọ Ọlọ́run bá mú dọwọ́ rẹ̀ ìjìnà sábòsí dọwọ́ rẹ̀ má bọ́ Ọlọ́run bá wórogún gbogbo tí ń jẹ́ náà àbòsí gbogbo tí ń jẹ́ náà ìdá gbogbo tí ń jẹ́ náà àlìfàṣá gbogbo tí ń jẹ́ náà wàkíwà jìnà sí o ó wá fi kún yín pé in tí ó wà gbogbo tó sọ sókè yẹn in tí ó jẹ́ kó rọrùn fún náà ni pé wattabi sabila man anaba ilayhi òun náà ni pé ó ti dọ̀ràn àyàn kó máa wà ní ẹni kó máa jẹ́ni tí ó máa tẹ̀lé tí ó máa rìn lágbọ́nrin àwọn tó ṣe yí pé wọ́n á máa rántí èmi ọlọ́run ọba wọ́n á sì máa ṣeré padà síbi tèmi ọlọ́run bá bá fẹ́ ní gbogbo ìgbà lóòrèkóòrè nígbà tí ọmọnìyàn bá ti ń bẹ báyìí tó bá ń rìn ní agbọ́nrin àwọn tó ṣe yí pé wọ́n bá ń rí níròrí lọ síbi tọ́lọ́wọ́n ọba nígbà náà á já sí pé wọ́n máa jìnnà síbi ìlànà àwọn ẹni jákujàku àbíyàn tí àbáwọn ọ̀rẹ́ tí ò dáa ewu tí wọ́n ń bẹ níbi pé èèyàn ń rìn níbi ọ̀nàkọnà àbí èèyàn ń rìn pẹ̀lú àwọn tí wọ́n mú lànà èṣù nílànà wọn mú láìna àìda létò ayé ewu tí ń bẹ́ẹ̀ èèyàn lè èèyàn lè mọ̀rí bọ́ńbẹ̀ nítorí náà nǹkan abẹ́lọ́wọ́n ọba nínú kẹrẹ̀ nínú àánú rẹ̀ kí ó jẹ́ káwọn ọmọ wa kí wọ́n lè yàn rẹ̀ dáadáa kí wọ́n sọ́rẹ̀ tí ò nítorí pé ọ̀rẹ́ tí ò ń kọ́ ń sọmọ di àìda ni ni àtàwọn àtẹ̀yìn nítorí pé eléyìí ńkọ́ eléyìí ló jẹ́ kí èèyàn jìnnà síbi ìbínú ọlọ́run ba bákan náà èèyàn sì lè mórí bọ́ níbi ìbínú ọlọ́run bá tó bá dijọ́ gbẹ̀ǹde ọlọ́run dákun má ṣàlàyé ṣọ́ wa níbi ìbínú rẹ̀ rabbana taqabbal minna innaka anta sami'un alim wa tub alayna ya maulana innaka anta tawwab rahim subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. asalaamualeykum warahmatulahi wabarakatuh ìkànnì tẹ́ ń wò yìí náà TV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 warahmatulahi ta'ala wa barakatuhu adúpẹ́ fún ọlọ́run ọba àfi gbogbo tí ń jẹ́ ẹ̀yìn àti ògo fún ọlọ́run ọba náà abẹ́lọ́mba nínú kẹrẹ̀ ẹnu ọpẹ́ wa ọlọ́mọdé ọkàn àti mi àtẹ̀yìn ní gbogbo ìgbà tí sámà bá ń wọlé ọlọ́run ṣe wá ní ẹrú ọlọ́pẹ́ àti ọpẹ́ wa àtàlámọ̀rí ọpẹ́ wa àtọ̀nà ọpẹ́ wa ọlọ́run jẹ́ máa pọ̀ sí alálùbáríkà kùnán lọ́dọ̀ ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ọba náà ọlá rẹ̀ kó máa bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àtòun àtàwọn aráalé rẹ̀ àwọn ìyàwó rẹ̀ àwọn ọmọ rẹ̀ àwọn ẹbí rẹ̀ àwọn ará rẹ̀ àti gbogbo àwọn sọ̀hábà ọlọ́mọba ṣàlékún ìkẹ́ ìgẹ̀ fún wọn. bákan náà gbogbo àwọn ẹni rẹ̀ tí wọ́n ti lọ ọlọ́mọba kí wọ́n bá gẹ̀ wọ́n ọlọ́mọba tàmílẹ̀ àánú rẹ̀ sí kábàárì wọn. gbogbo àwọn náà ta kù láyé tá à ń gbọ́ wa káàkiri lórígun mẹ́rin orílẹ̀-èdè tá a wà yìí a lónìí a máa tẹ̀síwájú nípa ọ̀rọ̀ ọlọ́run bá tí à ń bá bọ̀ nípa ọ̀rẹ́kọ̀rẹ́ fún àwọn ọmọ àbí ọ̀rẹ́kọ̀rẹ́ pẹ̀lú àwọn ọmọ wa àwọn ewu tí ń bẹ́ńbẹ́ àtàwọn ipa tí máa ń kó nínú àlámọ̀rí ọmọláyé kódà kò mọ́láyé nìkan àti ní ọ̀run ní àná a sọ fúnra wa nípa àwọn ewu tí ń bẹ́ńbẹ́ yìí pé ọ̀rẹ́kọ̀rẹ́ a máa jẹ́ kí ọmọ máa wùwàkuwà kí ìlànà ọmọ kó má dọ́gba kó já sí nítorí pé ọ̀rẹ́kọ̀rẹ́ yìí júwe dáadáa fún ni aburú lọ̀rẹ́kọ̀rẹ́ máa ń júwe fún ọ̀rẹ́ kejì rẹ̀ àbí fún akẹgbẹ́ rẹ̀ a sì sọ pé ó dọ̀ràn àyàn fún gbogbo àwọn òbí láti mójútó bẹ́ẹ̀ kódà a máa péjúwe pé ànábì ẹni tó tún jẹ́ ànábì ọlọ́mọba ànábì Lukman aleyhisselam òun náà ó gba ọmọ rẹ̀ níyànjú lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ó sì jẹ́ kó yé e pé ọ̀rẹ́ ayò tá a bá yàn ó gbọ́dọ̀ jẹ́ ni tí ó máa rántí ọlọ́run ọba nítorí pé mọ̀fún mukọ́láfà fún àyà tí anabi lukman tọ́lọ́run bá sọ fún wa látòrí ahọ́n anabi lukman òun náà ni pé kó jìnà sí àwọn àlànà tí ó dẹ́ni torí pé ọlọ́run bá sọ pé wattabi sabila man wattabi sabila man anaba ilayhi pé máa tẹ̀lé eré ọmọ mi máa tẹ̀lé gbogbo àwọn ìlànà àwọn ẹni rere tó ń tẹ̀lé tó máa ń ṣẹ́rí padà àbí tó máa ń rántí mi ọlọ́run ba lóòrèkóòrè àwọn tí yìí sí ìrántí ọlọ́run ba tó ṣe pé wọn ò sí ń bìkítà wọn ò kùn lá láti ìrántí ọlọ́run ba àwọn náà ni àwọn tó bá jẹ́ pé wọ́n bá ń rìn lọ́nà tí ò dáa àwọn tó bá yan ìlànà èṣù ní ààyò bọ́ ọmọ bá ti wá yan ọ̀rẹ́ tó ṣe pé lánàá lára ewu tí ń bẹ́ńbẹ́ nìyẹn ewu tí ń bẹ́ńbi pé kéèyàn máa yàn rẹ́kọ̀ rẹ̀ lára ẹ̀ nìyẹn lára ipa tí tó máa ń kó nínú ayé ọmọ ẹ̀dẹ́ èèyàn ipa tí ò dáa ní bákan náà lànàbí Muhammad sallallahu alayhi wa sallam ló fi ṣàlàyé fún wa nínú àdíìsì tí Abu Musa al-Ash'ari tó gbà wá ìgbà tí ó ń ṣe ńlá ànábì Muhammad ti ń júwe pé ìran méjì náà ni máa ń wà nínú àwọn ẹ̀dẹ́ èèyàn ọ̀rẹ́ ẹni tí ó máa ṣàṣàyàn ọ̀rẹ́ tó dáa àbí àwùjọ tí ó máa jẹ́ àwùjọ rẹ tó ṣe pé àwọn máa fi ìrántí ọlọ́run bá jágbà láàrin ara wọn wọ́n sì máa fi ìlànà tọ́lọ́run bá wọn máa fi ṣe ìlànà nínú sí lórí ètò ìgbésí ayé wọn wọ́n máa para wọ́n máa para wọn láṣẹ dáadáa wọ́n sì máa gbara wọn níyànjú láti dúró gírí lórí dáadáa ànábì jẹ́ kó yé wa pé irú wọn bẹ́ẹ̀ inú ìgbádùn ni wọ́n máa wà látayé àti lọ́run bákan náà àwọn ẹni ọwọ́ ní àpéjúwe kejì òun náà ni àwọn tó ṣe pé ó bá yan ọ̀rẹ́ tí ò da láàyò jẹ́lé sùsù ipò bá mú ọ̀rẹ́ tí ò da òun ló yàn láàyò ní ti tiẹ̀ ipò irúfẹ́ ni bẹ́ẹ̀ ipò méjì náà ni ipa tí ọ̀rẹ́ tí ò da tó yàn láàyò ni ipa méjì náà máa nínú ayé rẹ̀ ipò ọ ni wà í wà wà náà fi irú ọ̀rẹ́ bẹ́ẹ̀ òun náà ni náà fi kọlẹ̀ ipò irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó àti tí ń fi ń fẹ́ náà nì òun ló múyàn láàyò ń tiẹ̀ gbogbo àtẹ́ bá rí ibi iná lẹ́ẹ̀tì máa rí ọ̀dọ̀ ológun náà ẹni tí ń finá abẹ́ni tí ń fẹ́ná abẹ́ni tí ń winá ní gbogbo irúfẹ́ ọ̀dọ̀ fẹ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀tì máa rí gbogbo anábì ní pẹ́rú ẹni bẹ́ẹ̀ yẹn tó yẹ pé ẹni tí ń fẹ́ná tí ń winá ní gbogbo ló mú láàyò ń tiẹ̀ ó ní pẹ́rú èèyàn yẹn nǹkan méjì ni ó bá pàdé látọ̀dọ̀ ọrú olùbárin rẹ̀ àbí ọ̀rẹ́ àyò rẹ̀ tó yàn yẹn wọ́n ní pé ima an yuhriqa thiyaba imma an yuhriqa thiyabaka ìpẹ́rú èèyàn bẹ́ẹ̀ àkọ́kọ́ ní tó kọ́kọ́ ipa tó kọ́kọ́ rí tó kọ́kọ́ là sínú ayé rẹ̀ ni pé ó ṣeé ṣe nígbà tí ń fẹ́ ná tóun rò pé òun fẹ́ rọ irin òun fẹ́ jó àbọ̀ òun fẹ́ mú irin òun fẹ́ gẹ́rin sí méjì iná nì tí ń fẹ́ nì ńgbà tí tó dojú kọrin ó ṣeé ṣe kí náà ní kó fẹ́ sára aṣọ tiẹ̀ kó fẹ́ ẹ láṣọ ya kó yẹ ẹ láṣọ. wà á ma an tajida mini rihan khabithatan tàbí kó já sí pé ipa kejì tó tún máa rí látara rẹ̀ tó máa tara rẹ̀ kí òun ní pé kó o máa fi èéfín àbí kó o máa fa òórùn tí ò dáa kó o máa fà símú. lákọ̀ọ́kọ́ nínú àdísì yìí an yuhrika siyabaka nínú lárúbáwá máa ń lo síyáàbù ń gbà míì wọ́n máa ń lo gẹ́gẹ́ bí kìnnáyà wọ́n máa ń lo gẹ́gẹ́ bí àdàpè ọ̀rọ̀ wọ́n máa ń da wọ́n máa ń da wọ́n máa ń lo síyáàbù ń gbà míì wọ́n máa ń wọ́n máa ń lo fún ìwà nígbà míì wọ́n á sì máa lo síyáàbù ń gbà míì gẹ́gẹ́ bíi gẹ́gẹ́ bí ààbò in tó dáàbò bo ni gbogbo aná lámọ̀ yín pé abo ló dáàbò bo awọ àmì gbogbo alámọ̀ yín pé aṣọ ló dáàbò bo awọ awọ ẹ̀dẹ́ gbogbo aná lámọ̀ yín pé ìwà wa náà ni ti ń jẹ́ ẹ̀ṣọ́ ọmọ fi máa ń lo aṣọ ńgbà míì gẹ́gẹ́ bí wọ́n máa ń lo gẹ́gẹ́ bí àdàpè àdàpè ọ̀rọ̀ yìí pé nítorí pé àdìsí yìí ó lè já sí pé kó fà ẹ́ láṣọ ya kí náà nì tó ń fi nì òun fi náà àbí òun pè náà nì kó fà ẹ́ láṣọ ya látara pé ń fẹ́ náà ń wí náà ní gbogbo gbà tó túmọ̀ sí pé ńgbà tó já sí pé ẹni ibi ẹni tí ò dáa ni àìdá rẹ nì ó lè fi fẹ́ láṣọ ya ìtumọ̀ ẹ̀ ní pé àìdá rẹ nì ó lè fi bẹ́ẹ̀ níwà jẹ́ àìdá rẹ nì ó lè fi bẹ́ẹ̀ ó lè fi bẹ́ẹ̀ láwọ̀ jẹ́ àkọ́kọ́ nìyẹn nínú aburú tí ń bẹ níbi pé èèyàn ń yọ̀ rẹ̀ tí ò dáa ẹ̀ẹ̀kejì nínú àdìsí ọ̀nà ni pé wà imma an tajida minhu rihan khabithatan ní pé o lè máa fi èéfín tí ò dáa òórùn tí ò dáa kó máa fi sí gbogbo gbà tó ń túmọ̀ sí pé o lè tara yí pé o mú oyàn rẹ̀ tí ò dáa nì kó o dẹni tí ó di aláìsàn tó dẹ ìwọ tó jẹ́ pé ara rẹ dápé dáadáa nígbà tó bá ti ń fi ìdọ̀tí símú ní gbogbo gbà á jẹ́ pé o ti ń fọwọ́ ara rẹ pe àìsàn nìyẹn nítorí pé nínú iná tí àwọn alágbẹ̀dẹ tí wọ́n máa ń fẹ́ nì tí wọ́n máa ń wè nì nínú náà oríṣiríṣi àwọn àwọn àwọn elements àwọn àwọn àwọn àwọn àwọn nǹkan kéékèèké àwọn atẹ́gùn kínkìnkín tó ṣe wípé kò bá àlàáfíà rìn kò bá àlàáfíà dọ́gba ń máa ń takò àláfíà ń máa ń kọlà àláfíà ń máa ń dín àláfíà kù ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ló pọ̀ nínú àwọn èéfín tí máa ń jáde látara iná alágbẹ̀dẹ nì tó bá ti wá ń fà á símú lọ́pọ̀lọpọ̀ ààyè lọ́pọ̀lọpọ̀ ọgbà á já sí pé èèyàn fúnra ara rẹ̀ ó fẹ́ sọ àláfíà ara rẹ̀ di fíàfíà. eléyìí náà kìnnáyà náà ni àdàpè ni tó ń túmọ̀ sí pé ìwọ tó ní àlàáfíà tó dápé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá ti ń bẹ́ni tí ò dáa rìn ó dà gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé máa ń rìn dáadáa ó wà physically okay ìrìn rẹ̀ ó fi jọ bàbá àtìyá tó bi wọ́n da a nírìn nígbà tó ti bẹ̀rẹ̀ sí bá àdẹ̀gbẹ́ rìn tó yẹ pé òun yóò mọ fàṣekòtò rìn yóò mọ yóò mọ yóò mọ dẹ̀gbẹ́ rìn yóò mọ sẹ́sẹ́ rìn ìgbà tó ti ń bá lóyún bẹ́ẹ̀ rìn òun náà bẹ̀rẹ̀ sí mọ dẹ̀gbẹ́ rìn yóò mọ sẹ́sẹ́ rìn ẹ dákun ṣé ó tún dọ́gba mọ́. tó ń túmọ̀ sí pé bí èèyàn bá ti yan ọ̀rẹ́ tí ò da láàyò á já sí pé èèyàn náà ti mú àìda èèyàn ti mú àìda lọ́rẹ̀ẹ́ ìyẹn ti mú àìda láláyò nìyẹn ìyẹn ti mú àìda ní nǹkan èèyàn sì wá ní mú àìda ní nǹkan gidi àyàfi kó jásí pé irúfẹ́ ni bẹ́ẹ̀ òun náà mọ àbàjẹ́ díẹ̀díẹ̀ dáadáa ara rẹ̀ yóò máa yòrò àìdá yóò máa wá rọ́pò dáadáa lára rẹ̀ yóò wá mú kàn sínú àìda látara bẹ́ẹ̀ dáadáa ò wá ní sí lára rẹ̀ mọ́ dáadáa kò ní sí lára rẹ̀ mọ́ rárá yóò ṣàfẹ́kù dáadáa tọmọ ẹ̀dẹ́ yẹn bá ti wá ṣàfẹ́kù dáadáa irú ọmọ ẹ̀dẹ́ yẹn bẹ́ẹ̀ ẹ̀mí rẹ̀ ó yí tẹ́mi bá ti wá yí ajá sí wípé ńgbà náà ńkọ́ kò ní sí ire kankan mọ́ òun fúnra ẹ̀ kò ní ṣe rẹ̀ ní dáa kò ní ṣe rẹ̀ ní rere débi pé yóò lè ṣe ọmọ làkejì ní rere. tó bá ń ba lọ bẹ́ẹ̀ tó bá ń gbẹ́gbẹ́sẹ̀ lọ bẹ́ẹ̀ títí fa bẹ́ẹ̀ tó fi ṣíra láyé á jẹ́ sí pé tó bá di ọjọ́ pàdé pọ̀ pẹ̀lú ọlọ́run ọba kò ní bọ́ lọ́wọ́n ọba náà lẹ́ni tọ́lọ́wọ́n bó kò ní bọ́ ọba lẹ́ni tí dunú sí ló fi jẹ́ sí pé lọ́lọ́run irúfẹ́ wọn ẹ́ ló fi jẹ́ sí nígbà tó bá pàdé iṣẹ́ wọn ọlọ́run bá ń fàfiwé wọn wé ọ̀rọ̀ kan nínú Suratul Imran ọlọ́run bá ní pé tàwádù lọ́wọ́ pé nígbà tó bá rí iṣẹ́ rẹ̀ àtàwádù lọ́wọ́ anna bayna wa bayna amawu wa pé yóò máa wá yóò máa wá nífẹ̀ẹ́ sí pé à ẹ́ ṣé òun ló ń ṣe báyìí ah làìdá náà pọ̀ tó báyìí à ẹ̀rọ o ìkẹlẹ̀ yìí jìnnà sóhun o à yawaddu am yawaddu law anna baynahu wa baynahu law baynahu wa baynahu amadan ba'idan ipe bíi pé kí kí wọ́n gbé àpáta àbí gàgà ńlá kan sáàárín òun àti iṣẹ́ yẹn kò ní fẹ́ ríṣẹ́ mọ́ ó jìnnà síṣẹ́ bẹ́ẹ̀ sì ni irọ́ ni nítorí pé gbogbo nǹkan tí yẹn bá ṣe pátá nínú ayé tó bá dijọ́ yẹn ń kọ́ yóò pàdé ẹ̀ pátá lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ẹni tó bá ti yẹn níbi ní ọ̀rẹ́ tó bá ti yẹn ni tí ò dá lọ́rẹ̀ẹ́ àìdá lòun náà máa ṣe òun náà mú kó sínú àìdá àìdá ni yóò wá jẹ́ kó padà kábàámà láyé àti lọ́run lọ́lọ́ máa fi kó tó wá dà bẹ́ẹ̀ ọlọ́run bá ń pàkíyèsí àkíyèsí wa àtìmí àtẹ̀yìn sí pé tó bá di ọjọ́ gbèǹde àwọn tó ń lọ yọ ọ̀rẹ́ tí ò da yìí àbámọ̀ ńlá ni wọ́n padà bára wọn inú àbámọ̀ ńlá ni wọ́n bára wọn ọjọ́ tí àbámọ̀ ò ní padà wúlò tí ò ní ṣe wọ́n láǹfààní ọlọ́run bá ń jẹ́ kó yé wa pé tó bá di jọ́nà ẹ́ pé irú wọn bẹ́ẹ̀ wàyà ò mọ̀ yà á dùn zọ́ọ̀lìm ẹ́ pé irú wọn bẹ́ẹ̀ tí wọ́n ṣàbòsí ara wọn láyé wọ́n mọ̀ wá jẹ̀ka tó bá di jọ́ yẹn wọ́n mọ̀ jẹ̀ka wàyà ò mọ̀ yà á dùn zọ́ọ̀lìm ọkùnrin wọn ni obìnrin wọn ni wọ́n máa jẹka ẹ lórí kíni wọ́n máa jẹka lórí pé yẹkúùlù jẹ́ aláìtani takastuma arọ́sùlì sẹ́bíìlà a ó máa ṣe fún wọn o ẹgbẹ́ òun tóun lọ yan ẹlòmíì láàyò dípò tóun lọ yan ìlànà míì láàyò dípò ìlànà tí anabiwa Muhammad sallallahu alaihi wa sallam ìlànà dáadáa ìlànà àlàáfíà ìlànà fọkànbalẹ̀ ìlànà rere tó là kalẹ̀ tó júwe tóun lọ mú lànà mí yàtọ̀ sí gbogbo dáadáa yìí. yóò mọ àjẹkẹ yóò mọ kábàámọ̀ tó bá dijọ́ ni kò wá ní ma yóò tún wá tẹ̀síwájú yóò mọ wá táṣírí ara rẹ̀ yóò mọ wá ká bòròbòrò yóò tún máa sọ pé yà wáyìlẹ́ta ya waylata laytani lam attaqis fulana khalila ah ó mà ṣe fún o ah ṣé òun pátá ẹgbẹ́ òun o tóun wá lọ yan lágbájá àbí tàmẹ̀dù báyìí ní ọ̀rẹ́ kòríkòsùn <clears throat> tó jẹ́ pé ẹni ibi lòun lọ yàn ní ọ̀rẹ́ kòríkòsùn ẹni ibi lòun lọ mú ní ọ̀rẹ́ ayò yóò mú wá kábàámọ̀ yóò máa kábàámà yóò máa kẹta ẹ̀rù bẹ́ẹ̀ sì níjọ́ náà ló ń kọ́ àbámọ̀ wúlò igbe kíkí ó ṣàǹfààní <clears throat> lẹ́kọ̀dé àdọ́lání yóò máa sọ pé ah tí ìbá ṣe pẹ́ ni báyìí tí ìbá ṣe lágbájá tí ìbá yẹ lámàáyín tó ń lọ rìn ní gègèrè sí rẹ̀ tí ìbá ṣe lámàáyín tó pé òun tóun tẹ̀lé tí ìbá ṣe lámàáyín tó ń lọ tẹ̀lé ìmọ̀ràn rẹ̀ látara pé wọn tẹ̀lé ìmọ̀ra rẹ̀ àdọ́là ni anizekir. zikir ìmọ̀ra ìmọ̀ra ìmọ̀ra ìmọ̀ra tó gbọ́n wọn ni ní ó jẹ́ kó ń padà tẹ̀lé ìtọ́nà ọba làkàlẹ̀ ní ó jẹ́ kó ń padà tẹ̀lé ìlànà tọ́nà ọba ní ó jẹ́ kó ń mọ̀ pé ìyẹn wùwà rẹ̀ ìyẹn sọ̀rọ̀ rẹ̀ ni ìyẹn ṣẹ̀sìn dáadáa ni níláyé. ìlànà ẹni ibi tóun lọ tó àwọn olùṣìnà tóun lọ rìn ní agbọ́nrin wọn nítorí yòròyòrò ayé nítorí àdáadáa nítorí ìgbádùn tí ò tó nǹkan kan ìgbádùn bíntín ìgbádùn ayé bíntín tí ò jámọ́ nǹkan kan tí ò sì ní jámọ́ nǹkan kan nítorí pé gbogbo ohun tí ó jẹ́ kọ́pọ̀lọpọ̀ lọ yan ọ̀rẹ́ burúkú lónìí nínú àwọn ọ̀dọ́ nítorí pé ibi ọ̀dọ́ náà ni ibẹ̀ náà ni gbogbo ohun tí ń jẹ́ dáadáa ibẹ̀ ló pín sí gbogbo àìdáná ibẹ̀ lónìí ló parí sí ìyìn tó jẹ́ kọ́pọ̀lọpọ̀ ọ̀dọ́ kan dídà kan lọ yan ọ̀rẹ́ tí ò dáa tó ń fi bẹ́ẹ̀ ni aláìdẹ ìyẹn tí wọ́n fi dúró lórí ẹ̀kọ́ dáadáa mọ́ tí wọ́n fi dúró lórí ẹ̀kọ́ tọ́lọ́wọ́n bá mọ́ tí wọ́n fi dúró lórí ìlànà ànábì wa Muhammad sallam mọ́ tí wọ́n fi gbọ́rọ̀ sóbi lẹ́nu mọ́ tí wọ́n fi ń ṣe yọ̀ǹda yọ̀ǹda láyé òun náà nítorí pé à dọ́gbọ́n sí o jẹ́ ká gba short cut o jẹ́ ká dọ́gbọ́n sí o à dọ́gbọ́n sí kò lè má lo mọ́tò kíákíá dọ́gbọ́n sí kò bẹ̀rẹ̀ nímọ̀ mọ́tò tó ń kánjú tó fẹ́ lò ní kíákíá yìí ṣebí mọ́tò tó ń rí pòun fẹ́ lòun fẹ́ ra rú ẹ̀ yìí ṣebí lẹ́yìn ọdún mélòó kan òyìnbó tó ṣe mọ́tò tó ṣe mọ́tò míì jáde èyí tó ń torí ẹ̀ jìnnà anzikirila tó torí ẹ̀ jìnnà sí ọ̀rọ̀ ọlọ́run ọba lakọ́dẹ adọ́dúnlá ni anizikir tó jẹ́ pé ó torí ẹ̀ ó torí ẹ̀ mọ́rẹ̀kọ́ rẹ̀ tó júwe ìlànà burúkú fún lórí ọ̀rọ̀ ayé nítorí ayé nítorí pé yóò lo oru mọ́tò kan ṣebí mọ́tò nì ṣebí lẹ́yìn ọdún mélòó kan òyìnbó ṣe mi mọ́tò nì tó wá torí ẹ̀ lọ wù àbàjẹ́ tó torí ẹ̀ lọ dọ́gbọ́n sí lọ́nà àbàjẹ́ lọ́nà ìdáni ṣe bóun náà ló padà di mọ́tò tí ò wúlò mọ́ tí ò jọjúmọ́ láàrin ọdún méjì olókùnrin láàrin ọdún mélòó síra wọn. àbí nítorí fóònù kan ló bá torí ẹ̀ lọ sọnù wájú pọ̀ mọ́tì pàkọ́ ló bá lọ lu jìbìtì. ló lọ lẹ̀ díẹ̀ pọ̀pọ̀ máwọn kan tó ń lu jìbìtì tó ń ṣàìdá nítorí pé fẹ́ẹ́ darú fóònù kan àbọ̀ fẹ́ẹ́ darú àwọn nǹkan ìgbàlódé kan nǹkan ìgbàlódé tí ò lọ títí tó yẹ pé wọn bá àsìkò bíntín náà ló fi wúlò ma ìwúlò ìgbádùn àsìkò bíntín ni ó sì ti lapa burú gbére sínú àlámọ̀rí rẹ fún tí ò ní parẹ́ mọ́ ẹ dákun ṣe bó ṣe yẹ kó rí nìyẹn ṣerúgbèsí ayé bẹ́ẹ̀ lọ́mọ ìdíyẹn gbọ́dọ̀ wá mú ló gbọ́dọ̀ yàn láàyò ló gbọ́dọ̀ yàn fúnra ara rẹ̀ ọlọ́run balẹ̀ wọn sọ pé ọmọ nìyẹn yóò mọ akábàámọ̀ ní tó bá dijọ́ gbẹ̀ǹdẹ̀ nìyẹn yóò mọ aka bòròbòròbòròbòrò lára ẹni tí ó mọ wá wí òun náà ni pé lakọ̀dé adọ́lá ni ẹni zikir ẹlẹ́gbẹ́jẹ́ báyìí tàbí báyìí tó ń tẹ̀lé òun ló ṣì òun lọ́nà òun ló ṣe ǹjẹ́ náà gbogbo tó ń wí nǹkan kí bòsí lásán ni tí ò ní túmọ̀. báyìí ìjà àní pé lẹ́yìn ìgbà òun ló ṣì òun lọ́nà nígbà tó ṣe yí pé òdodo ọ̀rọ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba kì í ṣe pé bóyá àwọn àfọ̀ọ́ká wa kana shaytanu lil insani khazula ọlọ́run bá ní pé òun náà kọ́ ṣebí ṣèitọ́nù tó ń gbé tí ń gbé fọ́tò àwòrán ayé wá bọ́ ọmọ àdéyàn ẹ̀ẹ́n tọmọ àdéyàn fi ń ròyìn pé bóyá àìda òun ló dáa tó fi wá mú ọ̀nà àìda láàyò tó fi mú ọ̀nà àìda lókùnkúndùn ṣèitọ́nù yẹn kò kú fẹ́ dáadáa fọmọnìyàn nígbà kọ̀ọ̀kan. ṣèitọ́nù sì ń bẹ láàrin èèyàn ń bẹ láàrin àlùjànnú gbogbo àwọn ẹ̀ táwa jẹ́ èdè èèyàn gbogbo ẹni tó bá ti wá mú ọ̀rẹ́ tí ò da àbẹ́ ẹni tó bá ń tọ́ka ìdá fún ni tó bá ti múrò èèyàn bẹ́ẹ̀ láàyò kéèyàn tètè ya mọ̀ pé ṣètọ́nù ní lo irúfẹ́ ẹni bẹ́ẹ̀ láti lè máa wá ṣírí ẹni kúrò níbi tọ́lọ́ níbi dáadáa lọ síbi àìda kéèyàn tètè ya mọ̀ bẹ́ẹ̀ nítorí pé wọ̀kánà ṣètọ́nù lè ń kazula ṣètọ́nù kò jẹ́ nǹkan kan sọmọ ẹ̀dẹ́ èèyàn kò lérò kankan sọmọ ẹ̀dẹ́yàn kọjá aburú ìmọ̀ràn aburú ìmọ̀ràn ìdá ní máa ń gbọmọ ẹ̀dẹ́yàn láti lè já ọmọ ẹ̀dẹ́yàn sébùté àbámà nítorí náà kọ́ gbogbo wa náà tí eré ọmọ ìyá mi tó ń gbọ́ mi ìwà tá à ń wọlé tá à ń gbọ́ra wa yìí ẹ jẹ́ ká mọ̀ yìí pé gbogbo ìgbà tí ẹnìkan bá ti ń pè wá lọ síbi àìdáa ká má tẹ̀lé ká mọ̀ yìí pé ìlànà ète ṣàìtọ́nù nù ni ó fẹ́ ṣì wá lọ́nà ó fẹ́ jẹ wá lérè a sì gbọ́dọ̀ fẹ̀mí wálẹ̀ fún kó jẹ wá lérè nítorí pé wa kana ṣàìtọ́nù lil insani khasulan ìmọ̀ ṣàìtọ́nù máa fẹ́ jámọ̀ ẹ̀dẹ́ yẹn síbu tí a nù síbu tí ò fo ní a sì gbọ́dọ̀ gbà nítorí pé ilé ayé tá à ń lò yìí ilé ayé tá a wà yìí tá a máa bára wa ṣe pọ̀ nínú rẹ̀ yìí náà ní inú ìbáṣepọ̀ ni náà láti ń pèsè báwo lọ́jọ́ ọ̀la wa láyé ń bí àtọ́jọ́ ọ̀la wa lọ́rùn báwo ni ó ti rí ibi báyìí náà láti ń pèsè rẹ̀ lẹ̀. ìtò wà jẹ́ kí èèyàn pàdánù dáadáa nínú pèsè kí èèyàn pàdánù ayé àtọ̀run òun náà ni kí èèyàn lọ yan ọ̀rẹ́ burúkú láàyò bí èèyàn bá ti lọ yan ọ̀rẹ́ burúkú láàyò àtayé àtọ̀run náà ni ó pàdánù dáadáa rẹ̀ láyé yóò padà di àyídá tó bá di ọjọ́ gbéǹde yóò padà bára rẹ̀ lébùtí àánú yóò padà bára rẹ̀ lẹ́ni tó pàdánù tó pòfo àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́run dákun má jẹ́ a pòfo láyé má jẹ́ a pòfo àwọn ọmọ wa ọlọ́run má jẹ́ a pòfo ọlọ́run má jẹ́ káwọn ọmọ wa náà pòfo ọlọ́run má jẹ́ àròfo ọlọ́run má jẹ́ káwọn ọmọ náà àròfo lọ́la àti tóbi ọlọ́run ká jẹ́ kó máa yí wọn ní gbogbo ìgbà nínú wákàtí àwọn bàbá wa máa ń dáyé pé báyé bá ń bàbà jẹ́ lọ báyé bá ń bàbà jẹ́ bọ̀ ká ṣọ́ wa wù ká náà máa dára wọn ayé ọ̀hún ti polúkúṣu ó ti polúkúṣu ó ti polúkúmuṣu dáadáa ó ti dàrú dàpọ̀ ó ti yípo ó ti doríkodò pátápátá yányán ó ti polúkúmuṣu tààrà ká má jẹ́ kó yíyan pé báyé bá ń bàbà jẹ́ lọ báyé bá ń bàbà jẹ́ bọ̀ èrè ọmọ mi báyé bá à ń bàbà jẹ́ lọ o ìrẹ́ ọmọ mi lọ́kùnrin àti lóbìnrin báyé bá à ń bàbà jẹ́ bọ́ o ẹ̀ṣọ́ wà wù kẹ́yìn náà máa dára wọn. ká máa kọ́ sétí gbọ́ wọn lóòrèkóòrè nígbàdégbà abẹ́lẹ́ ọ̀nba nínú àánú rẹ̀ nínú kẹrẹ̀ àtàwọn àtàwọn ọmọ wa ọlọ́run dákun má jẹ́ àjèrè tìjú láyé má jẹ́ àjèrè tìjú lọ́run ọlọ́run jẹ́ àjèrè láyé jẹ́ àjèrè lọ́run ìwọ̀nba tá a gbọ́ yìí ọlọ́run jẹ́ ó láǹfààní láyé ọlọ́run jẹ́ ó láǹfààní lọ́run بياك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة أما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين الله أكبر الله أكبر